orúkọ mi ni olóyè Michael Ọládélé Ajífọwọ́bajé tí mo jẹ́ abẹsẹ̀másífà ní ìlú Ògbómọ̀ṣọ́ pẹ̀lú oore ọ̀fẹ́ Elédùmarè gẹ́gẹ́ bí mo ti ń fiṣẹ́ síta tí inú mi sì ń dùn lọ́pọ̀ ọ̀gbà nígbà tí àwọn èèyàn bá ń pè mí pé iṣẹ́ tí àwọn ń gbìyànjú yìí Elédùmarè ni kó máa rí bẹ́ẹ̀ kó máa àdúrà mi ni pé gbogbo ìgbàkígbà ìta bá ti ń gbìyànjú àwọn iṣẹ́ yìí Elédùmarè yóò máa jẹ́ kó bá wa lára mu ọba tó lágbára lórí ewé òun náà ló lágbára lórí egbò òun náà ló ní àṣẹ lórí gbogbo nǹkan tí ń bẹnu ayé yìí gbogbo ìgbàkígbà tàbá tí wàá gbìyànjú lórí iṣẹ́ yìí Elédùmarè yóò jẹ́ kó máa bá wa lára mu pẹ̀lú àṣẹ Èdùmarè àwa náà a máa dúpẹ́ ẹ jẹ́ ká máa wo àwọn nǹkan yìí àwọn iṣẹ́ tí mò ń fi síta yìí tẹ bá ti lọ subscribe tàbí tẹ bá ti rí notification nípa Ìyìn Adé TV ẹ dákun ẹ wo iṣẹ́ náà tí ẹ bá ti wò ó pẹ̀lú ògo tẹlẹ́dùmarè èyí tẹ́ kéyìí tí ọkàn yín bá mú à lágbára lọ́wọ́ olódùmarè lágbára lọ́wọ́ àwọn tẹlẹ́dùmarè kọ ayé lé lọ́wọ́ yóò bá yín lára mu yóò rí bẹ́ẹ̀ fún yín yóò ṣe bẹ́ẹ̀ fún yín ẹ dákun ẹ gbìyànjú ẹni tó bá dúró tí ò sinmi tó ń gbìyànjú ní máa débi tí ń lọ ẹ dákun ẹ gbìyànjú iṣẹ́ tí mo fẹ́ fi síta lákòókò yìí oníṣẹ́ tó ní ṣe pẹ̀lú àdápadà ránṣí nínú ayé tá a wà yìí e, gbogbo wa náà kì í ti táṣẹ̀ máa sọ pé ogun bẹ́ẹ̀nbẹ́ wàhálà bẹ́ẹ̀nbẹ́ ìdààmú bẹ́ẹ̀nbẹ́ oríṣi nǹkan ní bẹ́ẹ̀nbẹ́ ẹ tá a bá wá rẹni tí ọ̀tá gbógun tì tá a bá rẹni tí wọ́n pè rí tá a bá rẹni tí ayé tí àwọn èèyàn sọ pé àwọn ń dà láàmú àbáwọn ó dà láàmú lọ́nà kan tàbí lọ́nà míì ẹ gbọ́ mi dáadáa àdápadà ránṣí leléyìí nígbà tá a bá ń lo iṣẹ́ yìí tá a fi ń bẹ ọlọ́run ọba tí wọ́n bá ṣàṣìwà láṣẹ Èdùmàrè ẹlẹ́rù ní òfòrí ẹ̀gbẹ́ tí wọ́n bá ṣebi sí wa láṣẹ Èdùmàrè ẹni tó ṣe ní òfòrí ẹ̀gbẹ́ ẹ jẹ́ ká gbìyànjú iṣẹ́ ìwò àwa náà dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba wípé lóòótọ́ lódodo ọlọ́run ọba ti fagbára sínú ewé àtegbò àti lára àwọn ẹranko tó dá kò tó dá wa àṣírí ń bẹ nu ayé ẹ jẹ́ ká gbìyànjú iṣẹ́ yìí tí ayé bá gbógun tì ọ́ ní gbogbo ọ̀nà tó wù tẹ́wù kan gbógun tì ọ́ tí wọ́n bá ń perí ẹ̀ láì dáa ní gbogbo ọ̀nà yòówù tẹ́wù kan máa fi perí ẹ̀ láì dáa ní gbogbo ọ̀nà yòówù tó wù kọ́ jẹ́ ìwọ sáwà gbìyànjú iṣẹ́ yìí lọ gbìyànjú iṣẹ́ yìí mo kò lọ ṣe ẹ ò àdápadà rán sí ni pẹ̀lú àṣẹ Èdùmàrè ẹni tó bá dẹrù ọ̀nà òun náà ni ó forí ara rẹ̀ gbé níta lọ wá rèé á wà kékeré àkèké àkèké táwa yìí yóò jẹ́ mẹ́ǹdínlógún sixteen lẹ́yìn náà á wá àrígiṣẹ́gi àrígiṣẹ́gi táwa yìí òun náà jẹ́ sixteen na náà á wá àṣìọ̀ká àṣìọ̀ká ẹ̀yọ̀kan á wá orí ẹ̀lùlú ẹ̀ àti ẹsẹ̀ rẹ̀ orí ẹ̀lùlú àti ẹsẹ̀ rẹ̀ á wá ẹ̀yọ̀kan yóò jẹ́ ẹsẹ̀ méjì orí kan á wá orí pẹ́pẹ́yẹ àti ẹsẹ̀ pẹ́pẹ́yẹ yóò jẹsẹ̀ méjì orí kan á wá orí adìẹ àti ẹsẹ̀ adìẹ yóò jẹ ẹsẹ̀ adìẹ méjèèjì àti orí adìẹ yọkan bí orí àwọn kìnìún ẹyẹ ń ṣe dínú àwọn àti orí ẹ lùlú orí pẹ́pẹ́yẹ àti tadìẹ bá ṣe wà nù lẹ́yìn náà á wá wá sóńsó orí ọwọ́ tán ti fi gbálẹ̀ èyí tán ti fi gbálẹ̀ ni o àwọn sóńsó orí rẹ̀ á wà mọ kan á wà máa kan á sì kan tí ó fi jẹ́ two hundred and one igba ó lé ẹyọ kan tá a bá ti rí tá a tún wà náà ẹ o á wà wá egbò ìnábìrì á wà egbò ìsìsì lẹ́yìn náà á wà wá àwọn nǹkan kan ìkọ́tìrípá wéwé á wà á wà lọ síbi ibi tán ti ń rọ irin lọ́dọ̀ àwọn alágbẹ̀dẹ àwọn alágbẹ̀dẹ tí wọ́n ń rọ irin tí wọ́n ń rọ ọkọ́ tí wọ́n ń rọ àdá á wà lọ sọ́dọ̀ wọn ṣé ẹ rí ní ojú àrò wọn gangan gangan yèrùpẹ̀ ẹ̀bẹ̀ yèrùpẹ̀ ojú àrò tí wọ́n ti ń ṣe náà tí wọ́n ti ń jáde fìfìfì yèrùpẹ̀ ojú àrò á wà bù díẹ̀ ń bẹ̀ tá a bá ti bù díẹ̀ ń á gbogbo nǹkan wọ̀nyí á dà mọ́ èyí tá a bù yìí á dà mọ́ àwọn iṣẹ́ tí mo ti kà yìí á wà wá àwọn ewé ìsì á wà ewé àjọbàlẹ̀ ewé dagunró ewé kílòfìmísì ewé panumọ́ àbò panama àbò á wà á wà ìwé àtòòrì á sì wà ìwé àgògò ogun sẹ́rí gbogbo nǹkan tá a wó tí mo kàkà lè tá a bá ti wá wà tán ẹ̀jẹ̀ á jò tá a bá ti jò á pò díẹ̀ lọ́sẹ̀ díẹ̀ yòókù tó bá jẹ́ ọkùnrin ni yóò sín gbẹ́rẹ́ mẹ́sàn sórí tó bá wù ni o tí ò bá wù láti fi sín gbẹ́rẹ́ yóò máa fi fọ́ ẹ̀kọ mu lẹ́yìn tó bá ti pò mọ́ṣẹ̀ tán ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹni tó lè sín gbẹ́rẹ́ ni tí ò bá fẹ́ mọ fi fọ́ ẹ̀kọ́ tútù mu ẹ ò yóò sín gbẹ́rẹ́ tó bá jóbìnrin ni tí ò bá fẹ́ fi fọ́ ẹ̀kọ́ tútù mu yóò sín gbẹ́rẹ́ méje tó bá fẹ́ fi fẹ́kọ̀ọ́ tútù mu ó lè má sín gbẹ́rẹ́ tí ò bá wù ṣùgbọ́n yóò fi díẹ̀ sínú ọṣẹ tí ó máa wẹ̀ yóò sì máa fi yòókù fọ́kọ̀ mu tàbí ká fi díẹ̀ sínú ọṣẹ tá a máa wẹ̀ ọṣẹ tá ká fi díẹ̀ kápò díẹ̀ mọṣẹ ká wá fi yòókù ká fi díẹ̀ ká tó fi sín tó bá sì wà á lè lò lọ́nà mẹ́tẹ̀ẹ̀ta èyí tí mò ń sọ yìí a pò mọ́sẹ̀ a fi sín gbẹ́rẹ́ lẹ́yìn náà a tún wá ṣe kìnnì a tún wá mọ̀ fi fọ́ ẹ̀kọ́ mọ́ pẹ̀lú àṣẹ Èdùmàrè tá a bá ti wá ń wẹ̀ ẹja kún fàdùà pé gbogbo ẹnikẹ́ni tí ń pèrè wa níbi ibi gbogbo tí ń pèrè wa orí ẹlẹ́rù ni kò gbé ẹlẹ́rù ni kò gbẹ́rù ẹ̀ gbogbo tí ń ṣe léde sí wa àwa ń bẹ àṣì ń bẹ àmọ́ ń pa àmọ́ ń pa kí Lódùmarè dá padà sórí ẹni tó ní ní agbára lọ́wọ́ Lódùmarè pẹ̀lú títóbi Ọlọ́run ọba lọ gbìyànjú iṣẹ́ tí mò ń sọ yìí ẹ̀yin náà rí wípé a máa ṣẹ́gun ni ibikíbi tá a bá wà bó ti kọ́ta jìnnà sí a tó ní tó bá mo tó fi ń sàṣìwá níbi tó jìnnà tó sì gbàgbọ́ pé yọ dọ́dọ̀ wa ẹ̀já wa náà gbàgbọ́ bí tá a bá ti ń lu iṣẹ́ pé ibikíbi tó wà ọ̀kàtà wa wà bó ti kọ́ wa jìnnà tó àṣàṣì rẹ̀ ó sì padà sórí rẹ̀ náà ni pẹ̀lú àṣẹ Èdùmàrè pẹ̀lú àṣẹ Èdùmàrè pẹ̀lú àṣẹ Èdùmàrè bá a ṣe bánu tá a sì ti ṣe tó sì kọ̀ǹfà gbogbo ẹnikẹ́ni tó bá gbógun tiwa orí rẹ̀ náà ni ó fi gbé e torí náà ẹja lọ gbìyànjú sẹ́yìí ẹja lọ gbìyànjú sẹ́yìí yóò bá wa lára mu o yóò rí bẹ́ẹ̀ yóò ṣe é ṣe o àdúrà wo gbà ó dàbọ̀.